kọ́ríntì kínní orí keje. jẹ́ ní ti àwọn ohun tí ẹ ti kọ̀wé ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kan obìnrin ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù kí ó ní aya tirẹ̀ àti kí olúkúlùkù kí ó sì ní ọkọ tirẹ̀ kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni aya pẹ̀lú sí ọkọ. Si aya kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò sì ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan kí ẹ̀yin kí o lè fi ara yín fún ààwẹ̀ àti àdúrà kí ẹ̀yin kí o sì tún jùmọ̀ pàdé kí sátánì kí o má ṣe dán yín wò nítorí àìmáradúró yín ṣùgbọ́n mo sọ èyí bí ìmọ̀ràn kì í ṣe bí àṣẹ nítorí mo fẹ́ kí gbogbo ènìyàn kí ó dàbí èmi tìkára mi ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ẹ̀bùn tirẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá ọ̀kan bí irú èyí àti èkejì bí irú èyí ni ṣùgbọ́n mo wí fún àwọn àpọ́n àti opó pé ó dára fún wọn bí wọ́n bá wà gẹ́gẹ́ bí èmi ti wà ṣùgbọ́n bí wọn kò bá lè mára dúró kí wọn kí ó gbéyàwó nítorí ó sàn láti gbéyàwó ju àti ṣe ìfẹ́kùfẹ́ lọ ṣùgbọ́n àwọn tí ó ti gbéyàwó ni mo sì pàṣẹ fún ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe olúwa kí aya má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n bí ó bá sì fi í sílẹ̀ kí ó wà ní àìlọ́kọ tàbí kí ó bá ọkọ rẹ̀ làjà. Ja kí ọkọ kí ó má ṣe kọ aya rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn ìyókù ni mo wí fún kì í ṣe olúwa bí arákùnrin kan bá ní aya tí kò gbàgbọ́ bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé kí òun má ṣe kọ̀ ọ́ sílẹ̀ àti obìnrin tí ó ní ọkọ tí kò gbàgbọ́ bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé kí òun má ṣe fi í sílẹ̀. Si nítorí tí a sọ aláìgbàgbọ́ ọkọ náà di mímọ́ nínú aya rẹ̀ a sì sọ aláìgbàgbọ́ aya náà di mímọ́ nínú ọkọ rẹ̀ bí kò ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ yín ìbá jẹ́ aláìmọ́ ṣùgbọ́n nísinsìnyí wọ́n di mímọ́ ṣùgbọ́n bí aláìgbàgbọ́ náà bá lọ jẹ́ kí ó máa lọ arákùnrin tàbí arábìnrin kan kò sí lábẹ́ ìdè nítorí irú ọ̀ràn báwọn nì ṣùgbọ́n Ọlọ́run pè wá sí àlàáfíà nítorí ìwọ ti ṣe mọ̀ ìwọ aya bí ìwọ ò gba ọkọ rẹ là tàbí ìwọ ti ṣe mọ̀ ìwọ ọkọ bí ìwọ ò gba aya rẹ là ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti pín fún olúkúlùkù ènìyàn bí Olúwa ti pè olúkúlùkù bẹ́ẹ̀ ni kí ó sì máa rìn bẹ́ẹ̀ ni mo sì ń ṣe ìlànà nínú gbogbo ìjọ. E a pe ẹnìkan tí ó ti kọlà kí ó má sì ṣe di aláìkọlà a pe ẹnìkan tí kò kọlà kí ó má ṣe kọlà ìkọlà kò jẹ́ nǹkan àti àìkọlà kò jẹ́ nǹkan bí kò ṣe pípa òfin Ọlọ́run mọ́ kí olúkúlùkù ènìyàn dúró nínú ìpè nípasẹ̀ èyí tí a ti pè é a pè ọ́ nígbà tí ìwọ jẹ́ ẹrú má ṣe kà á sí ṣùgbọ́n bí ìwọ bá lè di òmìnira kúkú ṣe èyí nì nítorí ẹni tí a pè nínú Olúwa tí í ṣe ẹrú ó di ẹni òmìnira ti Olúwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí a pè tí ó jẹ́ òmìnira ó di ẹrú Kristi a ti ní iye kan ẹ má ṣe di ẹrú ènìyàn. ará kí olúkúlùkù ènìyàn nínú èyí tí a pè é kí ó dúró nínú ọ̀kan náà pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n nípa ti àwọn wúńdíá èmi kò ní àṣẹ olúwa ṣùgbọ́n mo fún yín ní ìmọ̀ràn bí ẹni tí ó rí àánú olúwa gbà láti jẹ́ olódodo nítorí náà mo rò pé èyí dára nítorí wàhálà ìsinsìnyí èyí ni ni pé ó dára fún ènìyàn kí ó wà bẹ́ẹ̀ àti dè ọ́ máa yarí bí má ṣe wá ọ̀nà láti tú kúrò a ti tú ọ kúrò lọ́wọ́ aya bí má ṣe wá aya ní ṣùgbọ́n bí ìwọ bá sì gbéyàwó ìwọ kò dẹ́ṣẹ̀ bí a bá sì gbé wúńdíá ní ìyàwó òun kò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n irú àwọn wọn ni yóò ní wàhálà nípa ti ara ṣùgbọ́n mo dá yín sí ṣùgbọ́n èyí ni mo wí ará pé kúkúrú ni àkókò láti ìsinsìnyí lọ pé kí àwọn tí ó ní aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù nítorí àṣà ayé yìí ń kọjá lọ ṣùgbọ́n èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó wà láì ṣe àníyàn ẹni tí kò gbéyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti olúwa bí yóò ti ṣe lè wu olúwa ṣùgbọ́n ẹni tí ó gbéyàwó a máa ṣe ìtọ́jú ohun tí í ṣe ti ayé bí yóò ti ṣe lè wu aya rẹ̀ ìyàtọ̀ sì wà pẹ̀lú láàrin obìnrin tí a gbé ní ìyàwó àti wúńdíá obìnrin tí a kò gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti olúwa kí òun kí ó lè jẹ́ mímọ́ ní ara àti ní ẹ̀mí ṣùgbọ́n ẹni tí a gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti ayé bí yóò ti ṣe lè wu ọkọ rẹ̀ èyí ni mo sì ń wí fún èrè ara yín kì í ṣe láti dẹkùn fún yín ṣùgbọ́n nítorí èyí tí ó tọ́ àti kí ẹ̀yin kí o lè máa sin Olúwa láìsí ìyapa ọkàn ṣùgbọ́n bí ẹnìkan bá rò pé òun kò ṣe ohun tí ó yẹ sí wúńdíá ọmọbìnrin rẹ̀ bí ó bá ti di obìnrin bí ó bá sì tọ́ bẹ́ẹ̀ jẹ́ kí ó ṣe bí ó ti fẹ́ òun kò dẹ́ṣẹ̀ jẹ́ kí wọ́n gbé ìyàwó ṣùgbọ́n ẹni tí ó dúró ṣinṣin ní ọkàn rẹ̀ tí kò ní àìgbọ́dọ̀ má ṣe ṣùgbọ́n tí ó ní agbára lórí ìfẹ́ ara rẹ̀ tí ó sì ti pinnu ní ọkàn rẹ̀ pé òun ò pa wúńdíá ọmọbìnrin òun mọ́ yóò ṣe rere bẹ́ẹ̀ sì ni ẹni tí ó fi wúńdíá ọmọbìnrin fúnni ní ìgbéyàwó ó ṣe rere ṣùgbọ́n ẹni tí kò fi fúnni ní ìgbéyàwó ṣe rere jù a fi òfin de obìnrin níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú ó di òmìnira láti bá ẹnikẹ́ni tí ó wù ú gbéyàwó kìkì nínú Olúwa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ mi alábùkún fún jùlọ ni bí òun bá dúró bẹ́ẹ̀ èmi pẹ̀lú sì rò pé mo ní ẹ̀mí Ọlọ́run.